نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọmọdé èsì anyị uwe anaghịkaka esika ọrẹ uwe ọrẹ si mee ka ya dalehi ihe kwuo mụrụhi ya dalehi ihe islam trọba so adawụrụ ka uwe naanị ya ka daika ilahi kuntum mụrụhi ọrịa sallallahu alaihi da ya kahu a mai hunyi ya ke inyi mani hunan inyi muhimmuri hunan don amurka yare ehe islam anare ehe ayanita yanare zadul muslima were ɗauke a nabawiya a annabawiya mubawwaba wakazadul muslima oisi oyitimisa tete okumurihi onyene muslima provision for the muslim woman egboran ọlátúwà ògbóran dúró ká oyitimisa tete yàrá ẹnẹ àárí polo dùn ẹwẹ wọ́n provide the basic needs allow so wo na bana si provide say basic need onye ne o si tin sa te se atiji ona onye ne daika ahadith in laika onre sunan to muhammad sallallahu alaihi wasallam atwa hurayan nabawiya a nabi mu ba wa ba daika wenon aga hi ka babu babu babu aki babu omi nozi daka ozonya enere non ozonya enere non so uwe non iwe daka ozonya eni sahi orikoso ye ozonya eni onye na-eme ihu nje naba atọnọrọ ozonya onye na ohunyi ọmọzi ọma ahunyi anya n'osiji ozonya ọsọn ozonya ọsọn mụgbawaba daga jiri tini oze baabu reelinyi edad ọdụnaman kuwe nọ go anari abdullah idris nwunye ọdụ ọdụkọ nwehi bismillahi rahman rahim yenyi ma ilehe omori omori anaghị kaka aba absabsabi ne ho nọ anara wata ọda dọba ni ekwe idoniku omori anaghị ya ino na ọba ni ekwe idoniku al-ihdad dedication wenon akɔrɔ dedicate sa wenon ɛni wo sika wosi hinai wɔsi tamayan amɛka agoye ɛzinani ayohinani wosi wenon dɔka ɔnyi paapa ilanisa e oni ono dedicate unto ab anye ne ne nisa allai tazahamna ala manahil ilm oni tu ono dedicate unto abanye nanaika eni e amasore e akohanye ngwenni kene ni isanahi oi islam then uh, nizam for nan wa ila onyawo nan that enye na anaika eyini dɔbɛ ni number one anaika eyini dika kɔha na wɔn ni den nye nye anfana yɛ wa ila kulli muslimatin lórí ìtò abọ́nyẹnẹ ọkọ̀ murihin anaika ka goyorun ẹni jealous على معرفة سيدة وسد على معرفة معرفة دينها دعلو إذا أنا قول أنا جيا أنا ويلين نيكو وحسد دا كوزي يا نون وكوانا على معرفة دينها onye anaghịka onye e, ghayur ghayra guyur jam o ghayra onye anaghịka e jealous tira su kiso enenyi oyi ya dinye ni e onye anaghịka oyi jealous kene ka ọba na e, onye na ọhụwa kene onye na na jealous oyi ya dinye like i'm so jealous over there ah ọzọ mmanụ nye oyi ya ni anyị manye awo yau ne so na we dole ka nan sai ne ka kishi addini ene yi kishi addini ene yi jealous a koro yi jealous over isa ibana be sike na eksi oyi e ko henin da go ro na anyo de ha won ka hen malen kono dedicate to abanyana na unawo osini e wa ino na ka won a dedicate to inonyana naika ya ko hanenwe niwe ni shoye dere inonyana naika ya ko hene isana oye emi shoye buru de ko akoye hene so wele oki mubawaba babu papa na ndiwe nan oka talabul ilmi wa nashrihi oyi koso ye onere oye gana do chaka heta jizini kisoi awalese zora koi islamu uzipapa ununi uyeli uh, eh, abe isanahi ilawa dine non awka dine non wata isa dog danu kekere onobe oyen so odanyo isa dogame odanyo isa ole ka ani isika esono ono me abikido kwenye hyo agwai toyo wele ke iroye odovidi ini isensenyi abe anarabi ni abe ni ediri hu ni ilagono e wa ka odiri ene inu mono oyunanyokata ọzọ ozo salin n'asọ mu nwere ụmụnọ onye na-ebe n'ezọrịghị kụmadị ọdọrọ osudo kosada n'ogu onye ndọ ịnọ n'okwu ogube ụmụnọ ene nama na anyị mande ya kosada ogu a onye na-ebe n'en ama eyi mụjọ onye na dị na ka chiri tere iri eyi na mụjọ onye na dị na ọnụ ọkụ mmiri ihe kọrọ so eyi mụ izi den ni ọdụ na mụjọ onye na ọdụ na-akọ ọkụ mụ sogwa ọzọ n'akata anaghị e, ọmụjọ nye na ebe a na-akachiri taa ka a meriri ka daa kwezọntị n'ọkụ sodoma na ini jahiliya ukore e ne echo ihu ẹ̀rẹ̀kọ́ ise ọ̀yẹ́ ìwé wọn indiscriminately na ndị náà na aka ní omori omori ẹ̀nẹ́ ẹ̀nẹ́ na ẹ̀nọ́ wẹ̀rẹ̀ na ẹ̀nẹ́ dori bi yin yin omori hen non danyi omori hen ka ono omori he zein danyi omori he no bom danyi omori he poli amhan danyi omori he dori hin danyi omori he oin danyi omori owen danyi omori he wesen danyi omori he ayohinin danyi omori he ayodun makide mani nyi omori hen ndo omori hen ndo kutira roda system desto banyo de ahiken so ọ̀nà mi níwèé lẹ́ka ìjọ tó mú ríbẹ̀ sallallahu alayhi wa sallam lọ́kọ̀lọ́ kàákẹ́ ashadu an la ilaha illallah wa anna muhammad rasulillah dọ́sù wẹ̀hún dọ́kata wẹ̀hún ẹ̀ka ẹ̀yìn sẹ́ kọ́ ọkọ̀ kata wẹ̀hún ẹ̀ka ìbúra náà dórí kí ikú àkùnyẹ́wọ̀n ìrẹsùtà dọ́ka àmàṣálàtò tó mú ríyìn lẹ́kẹ́ sallallahu alayhi wa sallam ikú rà rọ́ náà bá kà ní tókè ní Ah. eje anya mahanaika ajaja ipodoka kulu walahu ahadu ala uyinikuta sonire so weleka daya aka waisa koweke ka nini ene imanan ene ituman ene nyoyisa aka ozo ibisu aka onye ara don tó mori sallallahu alaihi wasallam aba shehe ọ kafiri ko ma ebi kafiri an da mo go nebi aka aka kare ikonya ile non wa aka da ka onon e si po mori ko ka enre yawo da jebi kare just ɔkyerɛ nya dɔkɔ kyerɛ sáré dɔkɔ kaka hyɛ dɔla yɛ lɛ dɔkɔ n'ɔka ebi esu ɛho tɛtɛn kɔ n'ɔka wɔ kuma ka bi ɛho kɔ n'ɔka sɛmɛ ɛnɛ yi tumi sɛnɛka ndúlé kɔ so wɛ ŋudɛ ma de ɔ kata because aha kɔdɔ di kaka hyɛ dɔla ilaha illallah ɛyin sasa. ana ko he ke tesu eza ewe muri hem nyake na ana tola mi hanu e ka ise mi na noka onye ene ko bana kare su ise nse ewe muri hanani eba a buzne na ze me ngori de na re ena ko ne na naanị. eta anibia na ka anibia na ọkụ kare ke ne de na wo sasa no na dika ene ko he ni ena e mani tuma na yewa ona mende mi ni ka ka ashhadu an la ilaha illallah ke wala be doka ka atayakkan an la ilaha illallah ya wala be doka ka atahaddas an la ilaha illallah ya wala be doka ka araftu an la ilaha illallah in aka aka ashhadu kaka madin shahada so yen semi ni shahada non agwo yi kavriche non e kaka ir kalmo non ọ̀nà mi kò lè kọ́ kátà mi mú pàtàkì ẹ̀ní èsì kẹ́nì dọ́ wẹ́rẹ́ kò wá rà dọ́ ilẹ̀ yọ̀ bẹ́ ana kàwé mẹ́rẹ́ yẹn wẹ́rẹ́ ka ẹ̀dẹ̀ yẹn bẹ́nẹ́rẹ́ ka rọ́dọ̀ dà ọ̀dọ́ rẹ̀ dà lọ́rẹ́ dà lùtù dọ́rẹ́ òkèrè ahọ́ mi ẹ̀rì hẹ́ ọ̀ dọ́ka a akasa kunu pẹ̀tì dọ́ka a a ẹ̀yẹ mi kà náà wọ́n nà nyẹ́rẹ́ lọ́nà ọ̀dàmdọ́kọ̀ náà nà nyẹ́rẹ́ ẹni bẹ́ẹ̀ nà mẹ́lẹ̀jì so ẹ̀rì anà kàkọ́ rẹ̀ kà kasa dàgbọ́ ẹni bẹ́ẹ̀ nà nà

kɔyɛ ababa adɔn hɔ yɛ ba adɔ ɛjɛ ba adɔ hɔ zɔn na o ɛdɛ do ɛhɔ zɔn service difference ɛwɔ wa ago kasa bi ɔrɔ ro ìjɛ di islam na ba do wa ho ne him ɛro e yan so ɛyɛ ɛdɛ yɛ sisa kɛnɛka aboka hɛ bɛrɛ wɛrɛ nyɛ ne bɛrɛ ani lɔra kaka ne sikɔn na wari sista ne la ahi kɔn ne zo ne yin ɔmo na ɛnyɛ dɛ ka mali ɔjɛ da sɔn <laughs> anya ejiji eze nya ejiji islam islam uduhulu fi silmi kaf bo ya sama ke bura na da zaba da islam ka shahadu la ilaha illallah doka uh, salanon, a ah, ko no na yide ko da aje ona okusubu hida ehi ora ayi ne no resi zuhuri baka a ah, ma ne kan ne mala subuhi zu oro da oro islam ne ne jo

so ɛhɔ ɛna na anya nya na anya de dɔhɔ si dɔka ɛɛ wɔn lɛ hɔn mɛn wɔn mɛn ɛna o kɛ nyɛ mɛ ka ama tɔn wɔn yɛ ba yɛ nyɛ agye wɔn ɛna apam yɛ no ɛsɛ wɔn na pam kɔn na ɔwɔ zɛ is over ahyɛdo an la ilaha illa allah ɔyɛ ɔnyɛ ɛn sɛ sɛ na wɔn hɛ kɛɛ wɔ wɔn mu ɔwɔ kora ayɛ na hɛ kɛ lulu ɛkɔ ezi yɛ ebu ando ka wɔ abadadi ni agye wɔn ma ne hehe ni owe wa mani wi ko kibla da ke yi ani bi kuru jisi aso wale ma ki kibla aso le wi ka ko shaka haya en mu permission an a bank wa se mu ko an kuma a bizana ko se mu ko ro en wan a bani bim do so na ka ono che mu ni si ko amen doro e, doro yazan e da ko no zan mu umur subhanahu wa ta'ala vanatola abuliza kabaze mehonon dome kote ngo ore ngo kwa women any half islam and say meka awo ya ka o yi mudure ka ozna dinon ono yi dawa ngo on ozna yi dawa ngo ozna ri nyewe yo example where say down my radiyallahu anhu adinion oye hunere nyana kura dahike yes don wado don hakwango sema ka olona di isawo agbo kona na de isawo ijoso ijose tora eh ijase quran ijo lu quran ni wonyi dan atunu ri tuaka sam na dinu ijeri danna de yi se qur'an kan dɔyi ka isɔnɔ na kan ɔn mɛ nyu kata ɔn mɛ nyu ban ɔn mɛ nyi tuhu ni sɔnɔ na o deɛ dɔda de ni ɛna o don tó mori sɔlɔ alayi sɛlɛm dɔka isɔnɔ hɛlɛ ni bɛyɛ asoma ni ka iza bɔ ilẹta hɔrɛ iza be iza be nyusɛ hɔrɛ ana mɔɔ ɛdá abirɛta hɔ n'asi mi nyisɛ hàn dɔka because wòye ɛdá abi nyisɛ hɔ rɛ ɛni lɛhu ɛni crude form anu ìjọ ara yɛ transform anu ɔnulẹ̀ lɛhu kékeré n'ɔlɛ ní quality hu kékeré dɔka anɛɛso kama aadin alɛnɛ yɛ asoma nika ɛdá abi nyisɛ hɔ rɛ wɔn wɔka khiyaruhum fil jahiliya khiyaruhum fil islam ɛdá fakahu ɛdá yɛ n'ɔlɛ النبي annabi sallallahu alaihi wasallam oka ezanen anamani asman keza bisa horan isa bi gold hure weri gold ndi oda tere ama ini cool form man onore ere zenye impurities so jo ara mame anyi gold jo ana ko impurities ahona do na ko kunyi quality so ka ezene the best of them anam jahiliya kekere ije re even islam ene have best on re idikunya izafakahu general ni understanding of islam jire islam wuri hewa ndure ka the best jahiliya osu u islam wodo yin ona ewe hunya ona ika in islam you are not the best ila mi yona wele ya abonya da iwu ne hine bawajin ana ka maryam jamila maryam jamila ọ̀nà kai àwọn na no him ani bɔbɔ ɔdiri bɔtɔ ɔdiri yɛ ni bɔbɔ anɔ no a akyeriwe ɔ ɛsɛ pɔtɔki do Ihe iheri do koran do yɛ ɔmɔ dɛ ni islam anɔ na mɔkɔrɔ hu dɛmɛ wɔn wei wɔn ɔkyerɛ wagbɔtɛ kasa tanda la awɔre indi europe indi ɛtɛn arab ata lɛkyɛ wɔn ɔhyɛ arab bikimi ɔmɔ kɔ ɔdi islam anɔ america pakistan náà nana rani dáàsì urdu ẹkùnrin pakistan ni dáàsì us yìí wọn dọ́ kwenye n'ego dọ́ mobilize ẹ̀yẹ n'ẹni mariam jamila a wọ́n yẹn dẹ̀ lé lé so ẹ̀yin sẹ́ mẹ́kọ̀ ọ̀rọ̀ awọ́wẹ́ hawe alilm dọ́ọ̀sọ̀ nyẹ́ ọ̀yẹ́ sá so god wẹ́ẹ́ lẹ́ka problems náà dábàá encounter ní abe àbẹ́ wàhálà náà dábàá kùsẹ́ oge reduce peleke ana ka ọzọrọ anyọ yi si n'ọzọ anyị annabi sallallahu alaihi wasallam ọka duniya mal'onu wa mal'onu ma fi ha illa al'alim wal muta'allim ọka ehonon omurira tuli ni hiyo annabi sallallahu alaihi wasallam ndure ka bizini hiya na abani kunyaran onye tɔrɔni hinan ma kan ba wa mal'unu ma fiha a bisinili hina unu mu ilitu zinuhi ehonon wata ahe unu mu ilitu zinuhi a bi isini hina unu mu ilitu zinuhi e bi sai al'alim wal muta'allim he wa na ka onyo yadini kuma hatarna koso yadini to samaka asana ne ha ne ha ho no wasu dunya na ka en ni ba ida ro kasani ni ɛka ha na omori ɛ ɛdá ɔrɔ ne ba kɔ ha ne ne omori hi ɛnɛ wa dɔ omori hi ziri na zɛn ago kɛyɛ ɛsɛ omori ka then ɛdɛ na akɔsɔ yɛ ɛba ɔrɔ iporo hɔn no ɛdɛ na ha ne hi etebiri ajin ɛn kɔtɔ no wɔn etebiri no aban wɔn ɛti sɛ ɔyɛ ne etebiri ɔnyɛ na ɔkɔɔrɔ no ananyɛ na ɛyɛ kɔrɔpt naa wɔn awotɔ plane ni wɔn etɔpɔ na ɛsɛ amika asɔdza nyɛ wɔn paa is wɔn ni tu lɛ sɔ nɔ ɛgya apitɔpɔ nɔ do do o favour wɔn wɔn ni tu sɔ sɔ ọlọ́kọ́ni wèé ni tùdú kọ́ fìtá zọ́n ìjà àkàdá àkàá ni kí irisọ́ ẹni mi kàá ẹ̀rì sọ́ ẹni kẹ́ni àbárẹ̀ ni ìjà àkọ́ àkàdá ọkọ àdánù gbányúgbányú àdánù nínú ayatọ́ àkàrẹ́ àní ẹni àwọn mi sọ́nà ìjọ náà ni. àmọ́ ìjọba ọmọ ni wà pító pọ́n gẹ́tẹ̀ ọ̀yìn ni ni play a very great negative role anamani mẹ́ka backward. kuma asínì ní ìtọ́pọ̀ náà abi ile ni face boran azororo ona mi duele ka ijenye wero nyene doa vae yo ne corona abonye na ororo na problems eduka isonye nla so wo ni kuma da kora affect eyo na ro jenye abai ororo ai ela ka ba bai ororo na le tukai onyayi ne jene ni munizeyi darebe ni munizeyi ọrọ ibi tuka da onyayi ne da hure da kada iman ko baiba enyo na sasa nan ewo noru kunya na akwa travel onto mo ki shetan ho hadis sahih e ini islam ke wo onoru kunya do ko to do travel onto mo yo emeda ini sunna ni be on wa travel shoza ọ̀nà ọ̀dàkà ntọ́ dọ́ ọ̀nyẹ́ kẹ́hìn dẹ́ ṣèkẹ́yọ́ dẹ́ ọ̀rẹ́ tíráwò ọ̀nà ọ̀rẹ́ mẹ́kọ́ àká ní nífa dóńtó mu sọ sẹ́lẹ̀m dọ́kà yìí àsányé ọ̀nyẹ́ ní ẹ̀yẹ̀ ẹ̀yẹ́ ná tíráwò dá àsányé muharami ọ̀nà ọ̀rọ̀ náà ẹ̀ka ẹ̀rù nyọ muharami ọban adan ujian na wọn ọrụ abi enwuriman brothers ọna na ka ene ni degree na ka prohibited degrees ene nye wọn nyina ama agwo kọzọ lọrọ ya implication rẹ nọ lóye ka lọrọ ma nínú salamu alaikum naare lóṣù sànàtò naare mo lè ṣe ọtí láfẹ̀yà ọ̀rẹ́ ka adaka onye yìí sọ àmì náà rẹ̀ kó wá sáà ori chete wada ko do ara hiara be da ara ko la na ba tu hiu to le na show islam then banwa jin onya wor wana ma ni ko akata akata na ososo ana sho awuda me an wa akata na sho na na eh eh ewa akata kene ini sibu anako anara dotori anako chaka duk ko tinubu da da neza da na da hausa na ni share yawo so abem ne da contribute an onye ne ne naka enebe qasiratu tarf anye hutinile especially ose every ke ban usada usada lin eh ise haram ka iman bi cause no no no man lego ọsọ wọn nana kò ikú akatadọ inú bèrè lẹnu lọsọ dé yìí tẹ ẹ ẹ atsakú ní yìnyín yẹn wọn ẹni ha o asẹni dọbàrẹ then dọnyi danyi serious ikhtilat free mixing abẹsẹni lọnọrọ nyaani dọnyi nẹ nyaani idọnyi nọ na na adiwi kekere yìí onye nẹ ẹ ẹ na rẹ kọ pass on to the next generation so asman ka ile parasite ori abon lakini anyi parasite dani host ko uh parasite o wizo ona wizo host ko then host non anyi sai transport host dani intermediate host dani obligate host host ni dem hanagun e on oro every transport host i've been knowledge on wanya jin where to show you directly it is to pass through onye na unozi nye oyo smaka ujuzi ni onyene nituzi saa juzi no nyene nituzi bimaana wele poro umone ni sijia na wa then ana naturally na part of anyan dozi nyoda onye then just we develop an develop an with ehononyi ama ana ka aguru na then hamu na maguru tuseda na wọn ba goro ha no esi esi obi esi ɛna ha buratɛkɛ na ahoɔ no awi jahiliya o tun de jahiliya dɔw pahɛrɛ so awi ɛ islam o tun islam pahɛrɛ so so akun kɛfɛ maa ni nyɛ wɔn no dure ka yi most ɔnyɛnɛ they are maloon ana nkoto wɔn mɛ kaa wɔn sɔmɔ sɛnɛ ɔnyɛ nɔrɔ rubisana tuuri mi ẹwọn ilá máa rọhìmà rọb ẹwọn ní mo rí ọmọ ayọ́n báyìí agoka kíkíkí àánú kíkíkí àánú ẹ̀rọ àmúrẹ́ náà ẹ̀ka òsìrì náà rẹ̀ ìwédúró kà bá ní òsìrì mu wán ìhúbọ́dà nànú ló wà jẹ́nẹ̀ màá jẹ́nẹ̀ standing order abẹ́ ẹ̀yìn ìdíwọ̀n náà dókè ẹ̀yìn ìdíwọ̀n náà tọ́ màá jẹ́nẹ̀ ní wọ́n wáyé kẹ́ òsìrì àkọ́mọ́ni sáwọn ọ̀nyá dé bá nọ́ọ̀sì ozuri malone ayo se to muri ko no abisa so ayo malaika na ko tre ni po da wonya no do ba we then awon vaginin the more the steps the more the ozuri ni the more the steps the more the ozuri ni and ozuri ni na ko ni won ni do yin da vai pa do yin impact on the generation now ozuri no ni kene o le yin èyí bí ẹrẹ inú ọ̀nà azọ ní ìnà ọ̀nà ni dọ́wà ní olùkúnkún mi dọ́mọ ìbílẹ̀ ní ju ara ẹni dọ́ọ̀ nyi ní ní hinna jana ọ̀nà mo rí wa kò mi wí bá bọ́ọ̀ yà bẹ́ẹ̀ ni ọ̀bẹ dẹ̀ yà wẹ́ẹ́ lóde yẹn dẹ̀ yà wẹ́ẹ̀ ó dúkù agbáyé sẹ́mi ó dúkù ote ọza uku ne ho non iru eku na ne ho non na kote ọza ho de kon konde ka inu mona gorete a para uhudo vitwen de mona ka na janna bi maana ono medure eh, ka ka yi osoga osoga eh osoga owo osoga owo ebe ka sobo da owo Enwesan nene onye nkwa nkwobe. Godwe ka mehụrụ aka aka. Wa anya na odiri. Onye ume ka ọnụ ọnụ diri o mean what? It means ka wanye premature grief. Okuta wa gore tabe yake. Ọsọ nọ dani is ka aduwe nọ nwe na ọhụrụ ahụ dị ewi 20. Wa kẹtù sọmọ ẹ̀ka ko anyi si máa se ya kara yà lu elisameke ọ̀nyẹ́ wọn tó múri sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀sẹ̀lẹ̀ ọba náà ní ìdátọ́wá káàkà ẹ̀wọ̀n àjàdánu ẹ̀wọ̀n àjàdánu náà bí màánà adáyé náà lọ́wọ́ náà nyẹ́ kẹ̀hìpọ̀rọ̀ adáyé náà nyẹ́ kẹ̀hìpọ̀rọ̀ dọ́dúlẹ̀ yẹ don la woten uja na na do sirian peleki ona kona nyonyiri do sha bebe bayon de so do kona jini don wen we ko ona na jo oyan jis adusan anasir hiyo da to ko wotena kaya bebe ka enwo ajo adan ka alin ah, kwa ja na daka we chiri ra o en wan di na daka awam kasam chiri awam kasam na di ma be do permission that's why no what to da na na kaya be baka o a o jini to he dotu ni tonto mo ni sallallahu alaihi wasallam ka eri condition na na ni na ana me jini sorry oban kasan jine adan har any condition on yan on mes ubi oban polo adan osu nto mun ka e eh, he eh, za so ho kono go un polo da ba so permission now the next thing am aisha nan olona kaka enyi iman ekwe ekwe ozuna obi di hori jama kan wanyi iman ijala sitroka muhammadu rasulillah sallallahu alaihi wasallam agoka isa eba oka ok ashadu an la ilaha illallah wa anna muhammadan rasulillah so ona nye tu anna muhammadan rasulillah aruka wile urjoka ha urami enwa aka jadan doka anke ni hiyo nyado se mani chibe ijole risu doka onoro na nye no na no dawe ko da ai kato enuna ijaga kon tumur sallallahu alaihi wasallam kesoyo oyeza oh, sahoza wanji inna na ukato katawa in kuntum yara maraka the actors on wa ko in doubt na yawo in action on not an take place awo when yi man na da ki negative anu wana irin e kan o mi divi o mi divi ina so no yan da wo yin na den ni ni on to muri ko ina ni ni ku ko sala aduni ọ̀rọ̀nà ẹ̀rẹ̀ ẹ̀kùtì bẹ́ẹ̀ kú nyàrẹ̀ o ìmọ̀ nìyẹn agun ìmọ̀ nọ́nù nọ́nyì because ọ̀ ẹsẹ̀ mẹ́ kọ́ ní ọmọ ní move a step ẹ̀ wọ̀ ẹ̀ kàákẹ́nẹ́ náà kàákẹ́nẹ́ ká ọ̀bánì ká ọ̀bánì ọ̀rọ̀ àkáyọ̀ ẹ̀ wọ̀ ọ̀bánì kẹ́nà ọ̀wọ́ dùbá yẹn ẹ̀ èyí consequence and ọmọ oh, ní move a step lórí ní ìtura ẹ̀ ń dọ̀rẹ́ dàtọ́rọ̀ yà á dànù. eje eje eje ne shoni don to mori dona do mori na to etu an ka azon ni nan orina jana boran omuri ra jibe seme agoka uja na onyine o sa soban wa ta kan kon ka he oga so ro to le nyi hori jo so anya ni na kai wele ka bagoda here tan anyere na ka na bi ena imani papa ni ke kira ka nda na e ke ja ka so ka on tu mu oda ke so aso ho yo imana rot do ho do to summa la yajidu fi anfusihim harajan imma qadait wa yusallimu taslima e kun se na ni ni ina wo wo e kunye doubt na kunye tnai then onani imanan reko o kumide ama ɛyɛ ka ɔno ɔnya kyɛ bi iman iman na ɔno ɔrɛ dɛm kyɛ ɔno ɔgye ɔna kaka a da ɔna toto ka yi ɛna gye yi adan ago kɔ sa asɔwa no adana ika ɛni wɛyɛ ano susu kɛnɛ ɛnyi wɛgye susu kɛnɛ ɛnyi iman ni ɔna ika ma ima ne hyɛ ɔka ndɔ ka adaka yi ama ima ne hyɛ ɔka ndɔ ka ɛyɛ adi iman na mo yi ti sɛ ɔ ɛka mo kɛ mo adi adama anaahɔ sɛ ɛmo sɔn nɔ no. قد كفر بعد إيمانه alama kama wara manan imani sama goka islam onin uzan Ab islam is a comprehensive package ndu nozi meran ewe ile nka abruko nan abruko non we ran a me pa owo non se kura usi owo non na aranya kura sana ekene ebo na anyi ni dibi oyibo despite kene tụrụ etosi oyibo anyị otu n'ihe dị ụkaba daw emeka akọ na ọrịa nyewa akwụnya daw asa ha daw oyibo edọtị n'extended family ya nsa ha bụ adaw na ma ọ e e ya kụwa ihe ube oyibo awa ịkọ mami eyi na-esi hotel dị uchi naanị asụwa kwankọta ẹ ọ nọ n'ọrịa jibi hụ anyị ihe wọn mee ero na ọka ya ọgwụ oyibo na mara enyi ọzọ mmadụ enyi anyị ire enyi ire enyi dum ụlọ nhyɛ anyị so oyibo ahụ n'islam na ọ dọ drọp anọ nọ ẹwàrà àwọn islam ló drop ọ̀nà mi dúró ká yìí wọn ní kúrò ìwó ló because okómori ọ̀dẹ́ òde okómori ni ọ̀nà represent wọ̀ nyọ́nyà. rabisu wẹ̀rẹ̀ o oh, ọ́ were soro na náà kẹ̀ dẹ́ jèrè dẹ́ yìí náà dẹ́ jèrè tínkì náà ẹ̀rọ wẹ̀hún. akókò àmì pa ọwọ́ náà nítorí ju àwọ̀ náà wàhálà yìí kúrò ìwó ẹ̀hó ẹni náà dápọ̀ òbí yìí dọ́wọ́ pé ẹ̀họ́ pé hàwùrẹ́. sɔfi ewu yɛ nɔnu daa kɔpa ni ɔbɛlɛ na aba yɛ nɔnu stupid bila mɛ paayi rɔba nɔnu iti abisi ya mɛlɛ na ɛgyere dan ɛhɔn ma dɔ ka sɛnyɛ wɛ ɛnɛ that this parlour where these people this is this is this is you are infringing upon our right you stupid you are foolish ɛhɔn mɛ paayi rɔba nɔnu ɔn de yire kɔ ɛgyere ɔyɛ onisuma kako kwari ne tan arab anyi se ne ruke jere den an arab me awara re ne mari meru ere wa si meru at e, hatta shuyuhu ne ni ti jaida imaru da manu ho moni asim dawra de maru every weekend as you maru na ho just in 100 eh just in 100 and am cost that guy he that maru eh where's real ɛnna ɛma na de yɛrɛ dɛ waako ɛda wo kyi ne de o sɛ o sɛ dɛka ɛkɛnɛ is o good ama ɛnɛ yɛrɛ lɛ so ɛnna yɛrɛ believe no wo hɔ yɛrɛ ɛda aro wo hɔ da wo hɔ yɛ otsotso no ate ɛda ne kɛ pick up wia ɛnɛ yɛrɛ atu iwobo o sɛ ɛnna yɛrɛ like ɔwɔ nɔ ɛkún mɛlɛ ɔnɔ dɛ ɛnna ba nyɛ ŋɔri ɔ wa yi dambu wa yi dambu n'amu uye non ya non da ho do vietere da de koroto rave and that's a ara kwa hono me o wale ra da ko hini ni iti ya di tro do vinere ne ene nyinji but ine ta usa den ine si tro on ora vinere ne da no now da banyụ ama ịbanye ahụ dọvi were dọvi na azakọ ana anaba anabanye anabanye ahụ danye mgbe na seme e eze awe aza no anaza ahụ na nan danye mgbe na seme we no le wa mas wa shor mas trim da wa da wa shin hiwrin ahe ngor ene abe me like him like there that very you look ohipo abụọ na we ni hwanya ekisi yi rɔwɔ nɔni dɛn mi lero yi ako kɔzɔn nyɔ le mi lori ani nɔmɛ mi hã nɔni do mo risa di ni islam zɛn kɔnɔ yɛrɛ sɔ hã mɛ wɔm house so ɔnɔ ɛwuri adi ni ɔbi eye firi o eri dambu nama de ye firi ka o pa bɛ akonya ŋɔni ni kɔ ɛhɛn so ani ɔlɔmɛ dɔn ako kɔ ɔlɔn different thinking lanyi sinu mo ri ka ani emi wadɔtɔ ɛwo wadɔtɔ so akawo ewe adɔtɔ da amu ehun ɛni wele ka oye ɛzɛnɛn dɛ ka aka shadɔ la ilẹ lila o lure ka ma fo ala dɔ akɔnɔ dɔ because ɔ yi se mini nani ɔ nye knowledge ani abu sufiyan rɔdiyallahu anhu umɔnɔsɛ be kafiri dɔw eku hinɛ kafiri ekurɛsi bɛ ɔmɔ ayi islam dɛ aso yari aboko mu ni ɛna yi ka di islam. wadis nam da soya ro zenima na dowonya zenima na chakei ọ oh, na suhu daabe ndị yahudi ni zauzin daka ewu eh, hina ewu eh, tene kureish doka nek anyi se na ba husan wee cheche na nwe na wee wuren kizere se nan anyo na kwete kura mbura na kono nebi ora anele dokono muhammad ibn abdullah na god dema kan

ɛnyɛ no ban na dɔde no sie naka gold ɔwɔ no ara adɔw ini no sie ne no mata wɔ so wɔ ɛrɔ ɛɛtɔ nti hɛ na yi ɛna ɛka bɛ yɛaro ya ne nsa nyi ɛna da ɛkɔ no ewu etu wɔ akɔ ɛyɛ dɔka wɔ ne ne ho no sɔsɔ na ɛka ndɛ ka yɛs ɛni bɛ na ka wɔrɔ atɔ hɛ kɔlitɛ na mu anam ɛkɔ wɔ uzaba tohura we azana zo kuma kuma we me ewu hina we ewu e hina we a vale ogo wan azana e ka e himine ko lewa e akona ewa men wotan ana mara do ino wan e wala me summa lam yartabu ani so kwa jere ka abel na va dok akenisha ni manas imani we this ka oyeni Do you? hmm agwado na eye dere ba nyo islam na tere on do le dola na he kanon da mi ka hurichi because all the consequences are ka hurichi onan and le kufur me en uzur omuri on excuse la ta taziru kod kafartum bada imanikum ana wani me kada en uzur en excuse ah nyo no nyo me do mori excuse ama wa mishiriku wa msamsabe ignorance even in the law at uh, like ignorance of the law is no excuse ọdọ àmà ẹdọsọrọ tọdún ní jí ní fẹǹsì dọnà dọdà kéyìn dákọ ní kóòtù ní ìjẹ àkọ ìkọlẹ ká dákọ ọhún ọsẹ táwọn ní nàkàkà ọnà ọyọ nàkà ẹ ẹ yà ẹka wáyé kọlá náà ẹdẹmà ẹdọ àmà sẹ ayọ ọ̀nà kàwọkà wẹ̀ ní sàṣẹ dáhùn ọ̀rẹ́ kàwọkà ọ̀dọ́ so ka kɔɛ awurɔ kini lɔ ɛ awurɔ ka wuli ni saa jeni fɛn without knowing ah nyɛ la hɛrɛ ɔno has to go that punish ano ɛni ɛni lɔ ɛ yaza ɛ ma so mu ni wa nye skills wee ɛ da ka jeebi ɔ daa daa daa kɛ naabu yɛn ɔno nyɛ wa ina da masadu sanyo da ido chaka al'ainu bil ain ala chaka o so wa yemi amma wa da sin oda kaje wa yemi dusu sun kaka weyo o kale ri nyo kwa hon go ke amma we amma the damage is done so initially an ọ̀rọ̀ náà ẹ̀dà ká ìnáwó náà mẹ́rin náà sáà nyá ń mẹ́ta iye ọ̀nà dé ìtìyàn lóṣù ta one msize yani payment ukawa chakoze hili oda ezeneka energy hiyo sinso no kawaye so abi enwo knowledge na urokoronye nile yake so it's a problem oni yoka ororo roye so ni no roye kon mazajan ile so zulmoni arusen so no makadule kidabe they not have problem then ma then was it any problem and did any problem so agwe knowledge on the any, be ke idenye aza ija to who need know there eh? and if like this is the pataki but mostly most of the ido agala honan idoro agala honan sani agoka enyi sani ba and up ana jiri knowledge mo na dɔn knowledge mi ba yi so awɔrɔ ka sani ahi knowledge ɛ wɔ nyɛ kɛnɛ ɔkè bol elmi oyi sori e, yɛ wɔ na sori yɛ dɔwɛrɛ spread am oyi sori yɛ abɔ nɔrɔ wɛ ndonyɛ yɛ nɔnɔ spread and to save ejiwu atẹnakara o àwòsàn ewu bẹẹ kẹwàá ní nọlẹjẹ náà ní nọlẹjẹ ń dòtú ọba o atẹnakara o lọgbọwọ iṣẹ náà yọ yẹ ọnà surround iṣẹ náà yẹ ká ọ ọmọka ẹ àtúbọrọ àná ẹ nyọ yẹ so many things nyọ yẹ sá nyọ yẹ sọnà nyọ yẹ sọnà lóun ní first hand information ṣáà ká almonika aka manika oye nani wọn dọ ọsọ yẹ yabẹ. عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه أدوه هنا أنس أنا وزن مالك أمور هنا يتو أو كا كا أنتم صلى الله عليه وسلم ọ̀nà rẹ̀ kàákà tọ́làbùl ilm oríṣiríṣi fàríìdọ̀ abàbọ̀rin alákòlù mùsùlùmí tẹ̀sọ́ àbókù múrí nìbímbím rawahu ibn majah ibn